Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eléyìí ni ètò yín ètò wa tí a pè ní ìlànà annabi Sunnatul Rasul tí yóò máa wáyé láti ẹnu Ustaz Sulaiman Idris Ajimati. Ẹ máa bá wa kálọ. Alhamdulillahi nahmaduhu wa nasta'inu wa nastaghfiruh wa natubu ilayhi wa na'udhu billahi ta'ala min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu adúpẹ́ fún ọlọ́run ọba salamullahi ta'ala alaikum ikhwatal iman èyí tá mọ̀ gbéyẹ̀wò lónìí ó ní àtúbọ̀tán ẹbọ kò sígbà kankan tó jẹ́ pé a mọ̀ bẹ tí a ní máa pera sí àkíyèsí aburú tó wà níbi ẹbọ ẹbọ ló sì ga nínú ẹ̀ṣẹ̀ lórí ilẹ̀ tí wọ́n bá léèyàn ṣẹ̀ lọ́hùn ẹbọ ló ga ìkan tí ó jẹ́ àkọ́kọ́ tí máa pa nírun láyé àtàlkíyàmọ̀ ẹbọ ni Ànábì sallallahu alaihi wasallam nínú àdíyèsí kan òjíṣẹ́ ọlọ́run bá sọ wípé ejìtẹ́nìbò sábẹ́ àlìmọ́ bí court ẹjìnà sí nǹkan méje tí ó pa nírun láyé àtọ̀run ẹbọ náà ló fi sàkọ́kọ́ ó ní al-ishraku billahi wa sihr ìpa ìbọ́lọ́run wórogún lẹ́yìn náà ìdán pípa inú ọ̀ràn ẹbọ ni gbà tó wá rí bẹ́ẹ̀ tẹ́ bá wá wo àwùjọ wa lónìí nínú ẹ̀ṣẹ̀ tó fọ́nká jù tó di tọ́rọ fọ́nkálé yẹ́sà fáwà tó máa sàlékún dáadáa wọn ẹbọ ni ṣé ẹ̀ṣẹ̀ tó jẹ́ wípé ọlọ́run ní forí ẹ̀jìn ni à ń kó ọ̀rọ̀ ọlọ́run bá ni à ń kó ọ̀rọ̀ ọlọ́run bá ni ìtọ́lọ́run bá wí là ń sọpọ́ ọlọ́run bá wí kò sí sẹ́ṣẹ̀ kan kò sí ẹ̀ṣẹ̀ kan fẹ́ni tó sọpọ́ lọ́wọ́ bá wí àbá ànábì wí sallallahu ta'ala sallam tí ẹ bá ṣe kó dáàdà parọ́ mọ́lọ̀ àbúdọ́dà parọ́ mọ́ ànábì sallallahu ta'ala sallam bí aburú ẹbọ bó ti ṣe ga tó láyé àti ní alkiyama ẹ̀ṣẹ̀ òun náà ló tún wá fọ́nká jù lórí aya eh, 130 inna shirika la dhulmun adhim aya 13 Eh, ẹ̀bẹ̀ náà yàtà tí iná ṣíríkà lazolimun azim àti pé àti wípé kí o rántí nígbà tí Lukman sọ fún ọmọ rẹ̀ eh, nígbà tí ó ń ṣí ilé tí pé wọ́n ṣe wá sí fún ìrẹ́ ọmọ mi ìrẹ́ ọmọ mi má ṣe dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run má pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run dájúdájú dídá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tóbi ara ojúṣe òbí sọ́mọ nìyẹn lónìí ọmọ yìí gangan tí a ṣe wá sí fún yìí pé má dá nǹkan pọ̀ mọ́ Ọlọ́run òun gan ni wọ́n fi gbóde gbà fẹ́ bọ̀ òun gan níra àwọn òbí ẹ̀ lọ́wọ́ òun gan ní sọ wípé kò ní bàjẹ́ lórí tòun oró oyé àwọn bàbá òun ṣe tí wọ́n fi kú ni eégún ìwọ̀n òun ló kàn kódà wọ́n jà sí ẹ̀rẹ́ ní kẹ́ rí yàtọ̀ bí sámọ̀ ṣe jìnnà sílẹ̀ láàrin àwọn ẹni ọlọ́run ọ̀tọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbáyé lónìí ẹni ọlọ́run bá kan ẹni eré ni ó pe ọmọ rẹ̀ yẹn pé mọ̀dà nǹkan pọ̀ mọ́ ọlọ́run anábì alìsàlám bọ́yẹ̀ bá ń rí ayà ń sátìlù bàkọ́rà ǹjẹ́ ọ̀rọ̀ sojú yìí ǹjẹ́ nímọ̀ sí id hadọ̀rọ̀ Yaqub al-maut nígbàtí ikú kìí ṣe kú gangan àpẹẹrẹ kú ni nígbàtí èèyàn ti ń súnmọ́ èèyàn ti rí pẹ́tọ̀ alkiyama ti dé báyìí mi ò tí bọ́ id hadọ̀rọ̀ Yaqub al-maut id qala libanihi nígbàtí ń sọ fáwọn ọmọ rẹ̀ ma ta'buduna min ba'di àwọn ọmọ yìí ò sin wọn sí nǹkan mi lẹ́yìn ọlọ́run lójú ayé bàbá o lójú ayé náà lójú Yaqub Israel òun náà sẹ̀sẹ̀ tó wọ́n ń pe àwọn ọmọ wípé kí lẹ́ máa sìn lẹ́yìn mi ẹ dákun kí ni wọ́n ń sìn nígbà tí bàbá ń bẹ láyé wọ́n yẹgẹ̀ kó lójú ọ̀nà tọ́lá àti ìlànà tànàbì sallallahu ta'ala sallam síbẹ̀síbẹ̀ ẹ̀rú tún tó wa ilaha abaik a máa sin ọlọ́run ọba rẹ̀ ó ní a máa sì rán ọ níṣẹ́ tó gbé ọ dìde wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n fi eléyìn rinlẹ̀ na'budu ilahaka wa ilaha abaika ibrahim wa ismail wa ishaq ilahan wahidan wa nahnu lahu muslimun tọ́ eléyìn lọ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí a ní láti ṣàkíyèsí táàfi mọ̀ pé ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni annahu tashbihun lil makhluq bil khaliq fi khasasil ilahiyya pé gbogbo ẹni tó bá fẹ́ bọ́ ó ti da ọlọ́run bá pọ̀ ẹ ti rí àyàn ẹ bá ń pè ẹ ń wíṣítà. ǹjẹ́ ẹ̀yin ha wà níbẹ̀. sọ́tùlù bá kọ́ra nìyẹn. nígbà tí ikú dé bá Yakub. bẹ́ẹ̀ni. tí ó sọ fún àwọn ọmọ rẹ̀ pé hmm. kí ni ẹ̀yin yóò máa sìn lẹ́yìn mi wọ́n dáhùn pé àwa yóò máa sin ọlọ́run rẹ àti ọlọ́run àwọn bàbá rẹ Ibrahim Ismail àti Ishaq. ó clear ọlọ́run kan ṣoṣo ó kílẹ̀ àdàdà àwa yóò sì jẹ́ mùsùlùmí fún tọ́lọ́ ọlọ́run pọ̀ inú ìtumọ̀ la ilaha illallah ni ó fi jẹ́ pé ni ó fi jẹ́ pé kò sọ́lọ́run kan àfọlọ́run kò sọ́lọ́run míì àfọlọ́run kò sọ́lọ́run ọba míì tó tọ́ka sí lódodo àfọlọ́run ni gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń sìn pátápátá àtàwọn tí wọ́n ń pè ọlọ́run bá pè lọ́lọ́run ó pè ní aliha tó bá ti di pé à ń gbọ́ aliha nínú alukuran tí ọlọ́run ti wá ní plural gbogbo nǹkan tí ò tọ́ káwọn yìí tẹ́ká sìn àbí ká pè lọ́lọ́run ni ló fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá ọba òdodo Allahul Haqqu Allahu náà ni ó máa jẹ́ kò pé méjì kò ní dual kò ní plural a máa sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tó dá ọ tó sì dáhùn bàbá rẹ̀ òun èsì tí wọ́n fọ̀ nínú nǹkan ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé ẹbọ burú anna Allah akhbara annahu la yaghfiru ash-shirk ma lam yatub bin inna Allah la yaghfiru aya forty eight. dájúdájú dájúdájú ọlọ́run kì yóò forí jì ẹni tí ó bá da nǹkan pọ̀ mọ́ uh-huh. ṣùgbọ́n yóò forí jì ẹ̀ṣẹ̀ mìíràn yàtọ̀ sí èyí fún ẹnikẹ́ni tí ó bá fẹ́. ẹ̀ṣẹ̀ mìíràn náà sì ń bẹ tó tóbi o ṣíṣẹ̀ ìyá ṣíṣe bàbá ẹ̀ṣẹ̀ ńlá ni pípa ẹ̀mí kan lọ́nà ìtọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀rí èké ẹ̀ṣẹ̀ ńlá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìyá ẹ̀ṣẹ̀ ló wà ọ̀gá gbogbo wọn wá lẹ́bọ́ ọlọ́run tí àwọn èèyàn máa sọ wípé koróró nínú ọ̀rọ̀ tẹ́yìn máa fi ṣàpèjúwe pé à ọlọ́run làmọ́lẹ̀ fún gbogbo ayé pé iná lọ́wọ́ aláyágùn fi rọ̀ ayíṣọ́rọ̀ kàbí òun ní ṣàforíjì fẹ́nìkan tó bá da nǹkan kan mí pọ̀ mọ́ wọn ọlọ́run bóyá ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọmọ ènìyàn àbí màláíkà àbẹ́kanú àwọn kan míì tí kìí mí ló bá gbójúlé ní bá ń béèrè lọ́wẹ̀ ní bá ń tọrọ lọ́wẹ̀ ní bá ń júbà fún ọlọ́run lòun ní ṣàforíjì fún òun lè ṣàforíjì fún ẹ̀ṣẹ̀ míì tí ò tó irú eléyìí bẹ́lẹ̀ yìí bá jìnà ní ti gbọ́ ẹnì kọ̀ọ̀kan kí ni wọ́n máa ń pe kí ni àwọn Yorùbá máa ń nà kásán pé alábòsí ni wọ̀nyí alábòsí ni wọ̀nyí alágàbà eh, àwọn máa sọ pé mọ̀nàfìkì ni wọ̀nyí torí wọ́n ní pé onítọ̀ ń sojú èjì kódà nú ẹgbẹ́ òṣèlú táwọn èèyàn ń ṣe wọ́n ní ẹlé lágbájá lọ a gbọ́ pé ń bá wọn àwọn tọ̀hún ń bá wọn pé ń bá wọn ṣèpàdé ẹlẹ́kùnù ẹgbẹ́ bọ́lá wọn ṣe lẹ́kùnù nínú kẹrẹ̀ẹ́ ẹni tó bá jẹ́ lẹ́bọ̀ wọ̀nyí yàtọ̀ bí láàrín ọlọ́mọ̀sọ̀ alẹ́ lẹ́bọ̀ ẹlẹ́ẹ̀kẹta anàlọ́hà akọ̀rọ̀ annahu harrama aljanna ta aláàrùn mushrik ọlọ́run ní mushriki ẹlẹ́bọ kò ní wà aljanna eléyìí bẹ ní inú suratul maida aya 72 innahu man yushrik billah dájúdájú ẹni tí ó bá dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run tó dá nǹkan pọ̀ mọ́ ọlọ́run dájúdájú ọlọ́run ti ṣe ọgbà ìdẹ̀ra ní èèwọ̀ níbo ni wà wà iná ni ibùgbé rẹ̀ wà máa wá àwùn náà yóò sí olùrànlọ́wọ́ fún àwọn alábòsí. ńgbà tí torí pé ńgbà tó dáhùn náà ẹlòmí lè sọ pé yẹn ṣe bí sì máa jẹ kiri ṣe bí máa rìn káàkiri rárá o wà máa wá àwùn náà ọlọ́run níná ní ibùgbé rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin anna yóò bí alamal tí bá ti tó wàláwọ̀ aṣìrọ̀kú làhábìtọ̀ ánihùn mọ̀ kánù ya'malun bákan náà ní sọ́tù zumar ìdẹ̀ bá ti rí ń bẹ̀. tí ó bá ṣe pé àwọn wọ̀nyí dá nǹkan pọ̀ mọ́lọ́run sọ́rọ̀tù lànà àmù ní àyà 88 sóra kẹfà gbogbo ohun tí wọ́n ṣe níṣẹ́ ìbàbàjẹ́ gbogbo sẹ́ni ó bàjẹ́ o bá 65 ọ̀rọ̀kọ̀dì óhìyà ilẹ̀k wọ́yílẹ̀ lẹ́dínà min qablik ọlọ́ndojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu ta'ala sallam tó ga gbogbo wa láyé tẹ̀kíyàmà orí ànábì ló ti gbé ẹ wo jẹ́ndà tọ́lọ́n bá ń lò àti pé ilẹ̀ka kààyẹn ẹnìkan ọlọ́run bá sọ̀rọ̀ ojúṣe ọlọ́run bá sì ni sallallahu ẹ alaihi wípé dájúdájú dájúdájú tí o bá ṣe pé ìrẹ̀ bá bá ọlọ́run wá orogún. làyín àṣírákítà táyẹn náà táò lè ẹnìkanu nínú èdè lárúbáwá òjíṣẹ́ ọlọ́run bá sì ní sallallahu ta'ala yóò bàjẹ́ ọlọ́run wa tún wá kàn pa pẹ̀lú nǹkan méjì làyà àbàtọ̀nà amaluk iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́. àti pé àti wípé bá máa bẹ nínú àwọn tí yóò ṣe òfò. mo tún kàn pa pẹ̀lú láàmù kọ́sàm àti nínú taokiri wa latakù nánà minal khasirin ó sì máa bẹ nínú ẹni òfò ọlọ́run sì máa pẹ́lẹ́ yòó ní tọ́sán nàdì sallallahu ta'ala sallam ṣùgbọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látòrí rẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún anna al tó ṣẹbọ tó yí kó nẹ́sì islam nínú ṣẹ̀rẹ́ nínú ṣẹ̀rẹ́ ọlọ́run halal dam ẹ̀jẹ̀ rẹ̀ dẹ̀tọ̀ torí pé ọlọ́run bá fi kí gbogbo ayé kó soríire jálẹ̀ lèdálìkì anzal kútùbù alfàlọ̀ rusul ló fi sọ tírà kalẹ̀ ló sì ráwọn òjíṣẹ́ ló fi gbé wọn dìde kò sọ pé ó ti tó nípa pé òun fún wa ní làákàyè ó sì yẹ ká mọ bá ṣe ronú láti sin òun eléyìí ọjọ́ kan nínú àwọn èyí tí a fi mọ̀ ìpé ẹbọ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹlẹ́ẹ̀kẹfà anna shirika akbarul kabair ẹbọ ni ó ga jù nínú ẹ̀ṣẹ̀ anabi sallallahu ta'ala sallam kọ́l ala unabiyukum bi akbaril kabair ẹ̀jẹ̀ fún ìnírò ẹ̀ṣẹ̀ tó ga jù kulna bala ya rasulallah a ní afẹ́ gbọ́ òjíṣẹ́ ọlọ́run afẹ́ gbọ́ afẹ́ mọ̀ kọ́l al-ishraku billah ó ní kéyìn pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run kó bọ́lọ́run orogún wàhùn kókò wàlídẹ́yìn lẹ́yìn náà kéyìn tó máa ṣèyà kó ṣe bàbá قال العلامة ابن قيم àfá ibn Qayyim rahimahullah wọ́n wípé akhbara subhanahu anna al-qasda bil khalq wal amr an yurafa bi asma'ihi wa sifatihi inta agbalero pẹ̀lú dídẹ̀dá ó ní pé kí ó mọ Ọlọ́run pẹ̀lú ròyìn rẹ̀ àtàwọn orúkọ la yushraku bi la yushraku bi kó sì jẹ́ pé Ọlọ́run nìkan la sìn à nípa kankan mi pọ̀ mọ́ وأن يقوم الناس بالقسط وهو العدل الذي قامت به السماوات والأرض. كان يوسي دول تو كون دول دوغبا دوغبا كما قال تعالى لقد أرسلنا رسل رسلنا بالبين إيه؟ بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط آي آي الله ني أرنا àwọn òjúṣe àti sọ tíra kalẹ̀ fún wọn kí wọ́n sàlẹ̀ fáwọn èèyàn kan lè dúró dọ́gbadọ́gba ọlọ́run lóun ráwọn òjíṣẹ́ wa anzala kutuba òun sì sọ tíra kalẹ̀ lè yakuma nasu lè kist káwọn èèyàn lè dúró tọ́ wọ́n wà ládìl òun ni déédé wà mí áàzọ́ lè kist déédé táwáwì tó ga jù òun ni àtàwhid wọ́n wà rásù lè adìl wàkọ̀wámuhu wà anna shirika zulmun kama qala ta'ala inna shirika la zulmun azim fa shiriku azlamu zulm ẹbọ òun ló jẹ́ àbòsí tó ga jù wà tàwhidu àádẹ́lù lè adìl kéyìn oṣù lọ́hun kó mú ọlọ́run ní àṣọ òun ni déédéé tó tọ́jú téèyàn lè ṣe lórí lánàbà níyàn ṣe déédéé ọ̀gá déédéé láyé ni kó jólùsìn lọ́hun lọ́kàn ṣoṣo ọ̀gá ẹ̀ṣẹ̀ àtàbùrú tí ń bẹ lọ́wọ́ ọmọ ádámà òun ni kó jẹ́ pé wọ́n sin nǹkan míì wọ́n pa nǹkan míì pamọ́ lọ́hun nínú àwọn àkíyèsí nínú ẹbọ òun ni pé apá kan ẹbọ gbéyàn kúrò nínú Islam pátápátá apá kan rẹ̀ wà tó jẹ́ pé ẹbọ náà ló kọ ẹ̀ ṣùgbọ́n òun náà lè padà dé ní ńlá tí ó dòdìdì tí ó sì gbìyàn kúrò ní Islam tí ó sì mìíràn jìyà Ọlọ́run àkọ́kọ́ nínú tó jẹ́ pé gbé èèyàn kúrò ní Islam ó tarí ẹ̀dànù lẹ́sẹ̀ kan náà kàdùwá ìgẹ́rìlà kí èèyàn máa pe nǹkan kan lẹ́yìn Ọlọ́run ọ̀tàkọ́rọ̀bọ̀ bí dàbá ìhí kí èèyàn máa pẹran kó jẹ́ pé nǹkan kan ló pa fún kì í sọ Ọlọ́run wà nùdú ìgẹ́rìlà kí èèyàn máa jẹ́jẹ́ pé tí nǹkan báyìí bá ṣe báyìí nǹkan báyìí lèmi náà ṣe kó sọ́dọ̀ràn ilé rẹ̀ lọ́rùn ní tí ó sì ṣe kìí ṣe pé ọlọ́run ló fẹ́ ṣe fún kìí ṣe pé wọ́n ọlọ́run ah tí lágbájá bá ti gbádùn lórí àìsàn yìí àbí tèmi gangan bá gbádùn lórí àìsàn yìí ń sì ṣe ó múra yín wà dúpẹ́ fún ọlọ́run ẹ̀jẹ̀ nù tó ti ẹ̀jẹ̀ pé bẹ́yàn bá kanlẹ̀ jẹ́jẹun náà tẹ́lẹ̀

tí nǹkan náà bá jùsẹ̀ bẹ́ẹ̀ tí ń wówó àbẹ́ tí ń wápò ìwọ náà ó sì fi nǹkan kan míì ó sì fi dì fún wàlẹ̀kọ́ fìmínà lèmọ́ta àbẹ́ni tí ń bẹ̀rù àwọn òkú tó wá jẹ́ pé àwọn ní ń forí kanlẹ̀ fún lójú ayé wọn àti nígbà tí wọ́n lọ tán ẹ wo sóràtù alaniam aya 112 gbogbo nǹkan wọ̀nyí ní ṣẹlẹ̀ gbogbo tí ó jẹ́ ọ̀gá ẹbọ táwọn èèyàn rú tí wọ́n tara bọ̀ láyé lónìí tí wọ́n jókòó tì àwọn èṣù ló wà nídìí ẹ̀ èṣù ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ mọ́ dúró tí ń tẹ́rì mọ́lẹ̀ àti tán sokọ́ àti tí wọ́n dà sódò àti àwọn nǹkan tí wọ́n se bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní sọ́tòlẹ̀ náà máa rẹ̀ one twelve. báyìí ni àwa ṣe ṣe àwọn èṣù àyèṣù ènìyàn àti àlìjẹ̀nú. èṣù ènìyàn tó jọ máa dámọ̀ àti èṣù tó jẹ́ bọra. ní ọ̀tá fún olúkúlùkù àwọn ànábì. a ṣe wọ́n lọ́tà fáwọn ànábì ọlọ́run ìfẹ́ gbọ́tọ̀ ọlọ́run tó rẹ́pẹ́lẹ́ bọ ni wọ́n. apá kan wọn a máa fi ọ̀rọ̀ dídùn ránṣẹ́ sí apá kan. kì í tí ó sọ wọ́n dọ̀tọ̀ ọlọ́run wọ́n máa gbà lọ́wọ́ ara wọn. ní ti ìtanijẹ. ní ti ìtanijẹ. aya sóra yẹn one twenty eight ó tún bẹ nínú ọ̀rọ̀ yìí torí pé wọ́n máa ń páyà àwọn èṣù ányẹ̀dò rúhùn ayòmùrìdúhùn wọ́n máa ń páyà èṣù pé kó má fa àìsàn kan wọ́n ni àbẹ́ni tó jẹ́ àìsàn ti kàn kí wọ́n sọ pé à wọ́n pín ẹran ẹ̀ ní ẹ wà gbà nǹkan báyìí torí wọ́n láwọn ó gbà ewúrẹ́ dúdú wọ́n láwọn ó màálù funfun wọ́n láwọn ó nǹkan báyìí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn a máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọ tẹ́ bá wọ́n pè wọ́n sákèsì wọn ni àkílà wá sí sáàmà wòóràn ni nígbà náà wọ́n fọ́ bọ́gà àwọn kan bọ́gà àwọn kan nú èṣù bó ti ṣe sọ wípé èèyàn kọ̀ọ̀kan kẹ́yìn sọ́lọ́ náà tí bùkátà rẹ̀ bá bíyá ọwà kọjú sí padà ẹ̀rí nǹkan báyìí ṣẹ̀yà àtinú insu wal jin kí láyà ẹ̀ ń wí ya máa ṣára ní ọjọ́ tí òun yóò sì kó gbogbo ọjọ́ wàyẹ́ ọmọ yàṣọ́rùm ọjọ́ tààtùn ọjọ́ lọ́jọ́ alùkìyàmà ẹ̀yin ìjọ àlùjànú ẹ̀yin àlùjànú dájúdájú ẹ ti kó àwọn ọ̀rẹ́ wọn nínú àwọn ènìyàn wípé àwọn ẹlẹ́bọ nínú àwọn èèyàn wà wípé olúwa wa lọ́jọ́ tọ́rọ̀ yóò ṣẹlẹ̀ ọ̀pọ̀ oníbóró mọ́ tọ́rọ́jọ́ ọ̀rọ̀ àlìkíámọ̀ ni wọ́n wọ́n sọ pé wọ́n ọlọ́run o apá kan wa ti gbádùn apá kejì àwọn táwọn jẹ́ ọmọ ádámà àwọn gbádùn àwọn àlùjànnú àwọn àlùjànnú náà gbádùn àwọn náà a sì dópin èbùbù èyí tí o bù fún wa àwọn jọ lóra àwọn ni àwọn bẹ̀ wọ́n ń sẹ́ wọ́n bẹ̀ wọ́n lọ́wọ́ ìwọ́n jẹ àwọn náà sì fọ́n lẹ́tọ̀ọ́ wọn nígbà tí wọ́n jẹ́sẹ́ mọ́ ń bọ̀ nígbà tí wọ́n jẹ́sẹ́ fáwọn tí wọ́n lọ gbé owó wá tí wọ́n lọ ń gbé gbogbo àwọn nǹkan nǹkan ẹbọ wá fún wọn tí wọ́n sọ pé tó àjẹkẹ́ dépò àjẹkẹ́ mókè tí wọ́n wá sọ wípé tó tọ́ bá ti wá rí bẹ́ẹ̀ àwọn máa ń mú jẹ́ ń tà wọn o ẹ máa ń wẹ́jẹ̀ wa o àwọn náà gbà páwọn náà àwọn máa wọ́jẹ̀ fún wọn wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n láwọn jọ gbà àwọn jọ ṣiṣẹ́ fúnra àwọn láyé ni àwọn sì ti wá dáríkì àmọ̀ báyìí náà. òun sì wí pé ọlọ́wọ́ bá máa wí fún ọ wípé iná ni bùgbé yín anáàrù mọ́síwákún ẹ̀yin ó ṣe gbére sínú rẹ̀ ọ̀rọ̀ tí wá rí yẹn náà confession ni kẹ́yìn náà lè mọ̀ pé parun ti jẹ́ ti iná ni ọlọ́run ti mọ̀ tẹ́lẹ̀ kọ́ọ̀lì dínà fi yà iná ni bùgbé yín ẹ̀sìn máa ṣe gbére ńbẹ̀. àyàfi bí ọlọ́run bá ti fẹ́. àyàfi tọ́lọ́run bá ṣàánú ọlọ́run nìkan ló mọ̀ àánú ẹ̀ ọba táànú rẹ̀ ga ọba tí tóbi ẹ̀ tó sì ga. nínú àwọn kan tó yẹ ká kíyèsí òun ni pé àánú sọ́tọ̀ alimoran nínú aya 175 mo fẹ́ ká débẹ̀ yẹn náà àwọn èèyàn kan wà tó jẹ́ pé ìbẹ̀rù èṣù nítorí pé wọn ò tẹ̀lé lànà ànábì sallallahu ta'ala sallam ìbẹ̀rù èṣù yìí galaya àwọn gan kò sí kò sí bí wọ́n ti lè dún ní mọ́ èsì tó nígbàtí èsì wípé àkídà èsì tí pààyín kéke bá ti déhùn fọ́lọ́n lẹ̀ ni wọ́n wá lè padà wá bọ́ lọ́hùn o ìjà sàkíyèsí àárín ẹ̀ dáadáa fi yẹ gbọ́ àkídà yìí dáadáa ká yìí àyà 175 èṣù ń fi èyí ni dẹ́rùbà àwọn ọ̀rẹ́ rẹ̀ dẹ́rùbà àwọn ọ̀rẹ́ rẹ̀ nú ọmọ ádámọ̀ nítorí náà ẹ má ṣe bẹ̀rù wọn alátàkọ̀ fóhùn èmi ni kí ẹ bẹ̀rù èmi ọlọ́run ni kí ẹ bẹ̀rù ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo kódà tá a bá rèdì wípé wọ́n rí nǹkan mọ́lẹ̀ àbí wọ́n so nǹkan kọ́ àbí wọ́n fátẹ́gùn kan lọ́lọ́run wa kádàrà pé kó wá affect ẹnìkan ló wá ń ṣàìsàn làwọn dókítà wa sọ pé ẹ wo gbogbo tẹ́sì táwọn ṣe kò sábàáyọ̀ kankan tó nítumọ̀ sáwọn o ẹ máa gbé lọlé thousands àwọn èèyàn wọ́n ti gbé wọn lọlé ẹ lọ máa fọwọ́ ọlé jẹ ẹ lọ máa tọ́jú ẹ̀ lé àwọn Yorùbá sọ pé ẹ lọ máa fọwọ́ ọlé jẹ wọ́n bá gbalẹ̀ ẹlẹ́bọ lọ àìmọye wọn kúnlẹ̀ ẹlẹ́bọ wọn ni ẹ wá ẹ fà o ẹ fà wọ́n lẹ̀ táwọn ti yanjú ẹ̀rùn ẹlòmíì yajú ó yajú báyìí ibi tó bá rẹ̀ kódà ó pìfà tó bá jẹ́ yan ọlọ́run ó pìfà kó bá ń sáré ibi tó bá rẹ̀ lọ torí pé kí ni fèsù dẹ́rù bà wọ́n

ويعبدون آية 18 من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله wọ́n máa ń sin nǹkan àti pé wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run wọ́n ń sin nǹkan lẹ́yìn ọlọ́run tí ìtọ́lọ́run kò lè ṣe ìnira fún wọn lè ní wọ́n lára tí kò sì lè ṣe wọ́n dáfà ọlọ́run ní wọn kápẹ́ àti nira àti àǹfààní òun nìkan lòun nìkápá méjèèjì lọ́dọ̀ àwọn tó pé àwọn wọ̀nyí ni olùṣìpẹ̀ wa ní ọ̀dọ̀ àwọn náà mọ ọlọ́run ṣùgbọ́n àwọn wọ̀nyí àwọn fi wọ́n ṣàtẹ̀gùn ni àwọn fi wọ́n solùṣìpẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀ ọlọ́run lòdì sí wípé ẹ fún ọlọ́run nírò nípa ohun tí kò mọ̀ nínú àwọn tọ́mọ̀ àti lórí rẹ̀ lẹ́yìn wá sì mọ̀ a máa bí wọ́n léèrè pé ẹkùn àwọn ayé ayé tẹ̀ ń pariwo tó bá kàn wọ́n níbo làwọn máa ń yẹ̀ sí torí ó kàn wọ́n àìsàn ó kàn wọ́n lọ sítù ẹ̀bà àwọn uch ẹ̀bà àwọn tuntun lọ sítù ẹ̀bà wọn nínú accident ẹ̀bà wọn nínú unemployment nígbà tó kàn wọ́n mo làwọn máa ń yẹ̀ sí ọmọ èèyàn ò làákàyè ni o àbí kò pé kò làákàyè rárá nínú apá kan àwọn ẹbọ tó gbìyànjú tó yẹ pé ẹnìkan ẹlòmíì kan sí lọ bí aláìsìn àti lẹ́yìn tó sọ pé òun nínú rọmọdọ́ọ̀nù kan bá a ti wà nínú rọmọdọ́ọ̀nù yìí ló sọ wípé òun sin lọ bí aláìsìn ní subhanallah ṣé convention igan kìí tó ṣe tọ́jú ọgbẹ́lẹ̀ àdìkámọ̀ ni ó tún ṣẹlẹ̀ òun sin lọ bí aláìsìn lẹ́nu ìyẹn kan ó sì gba rọmọdán ó di márùn lọ́dún náà ó lóun sin lọ bí aláìsìn òun gan kìí ṣe pọ́sìn ìrìnlẹ̀ lọ́kàn ló fà tó jẹ́ pé gbogbo ìgbà tí pákáleke nílà ilé kan bá ti dé wọ́n jà kó lọ́dọ̀ ọlọ́run ọba ni nínú ìran ẹbọ èyí tó jẹ́ pé òun tún tó èyí tá a sọ fáájú yìí nínú wọn ni kéèyàn máa búra pẹ̀lú nǹkan tí èso lọ́n pẹ́lọ́mi yóò bá búra yóò bá kọ́kọ́ yóò bá tà lẹ́sẹ̀ ilẹ̀ ní fi ń búra hùn ẹlòmí a pé yàsín gbọ́ yàsín ní gbọ́hùn ẹlòmí àfi bàbá rẹ̀ búra ẹlòmí àfi alálẹ̀lẹ̀ yìí bí o ti sọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá àfi búra nínú ìran ẹbọ ni inú ìran ẹbọ òun ni àyẹ̀wò táwọn èèyàn lọ máa ṣe tí wọ́n máa sọ pé àwọn lọlé adágbígba sẹ́ríńjọ́ tí o ìmùsùlùmí Yorùbá tí wọ́n bá ti kó níbi pé à ń lọ yẹ nǹkan wò wọ́n ti dé 70 percent níbi ìrìn àjò wọn lọ síbi tawhid níjọ́ tí wọ́n bá pàtì aláyẹ̀wò kan tó náà sì kí ó tó kí alukoran tọ́tún lọ kọ́ ẹ̀kọ́ ìsáàbì báwọn ọmọ yẹn kan wò lọ́tọ̀ ẹnìkan nù wọn àfi tọ́lọ́run bá nílò ń jọ́gbẹ̀lẹ̀ kìámọ̀ kò ní ṣe wá sí fún wọn pé ẹ má wà mọ́ kò ní sọ fún wọn pé kìí ṣe ìlànà torí ńgbà tí ń yẹ nǹkan wò tí ń gba 1000 owó káàdì èèyàn ogún ló yẹ nǹkan wò fún ní ojúmọ́ àbí ó jẹ́ 20 kíni ó jẹ́ 20000 times thirty days ó jẹ́ six hundred thousand torí kò yìí tí ìjáde kò lábẹ́ wòlé ẹ̀ ọkàn yẹn nǹkan wò ni nígbà tó wá gba six hundred thousand kódà nílùú tó kéré nìyẹn nílùú ńlá bóyá two thousand lọ́wọ́ káàdì yóò sì dáyẹn thirty lóhun lápèjúwe tàbí kó ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá lọlé aláyẹ̀wò wọ́n máa tò ní tẹ́ bá bá wọn bẹ̀ wọ́n máa tò tẹ́nìkan bá jáde ẹni tó kàn wọlé gbígbà tí ẹ̀ ń wà lówó atm ni ọ̀rọ̀ ilé yìí sọ̀rọ̀ nù tíra gbogbo àwọn tí ń gbọ́rọ̀ yìí náà ó lè máa jẹ́rìí sí i so káwá sọ pé ó dà kò burú nílùú kékeré lòun wà ìwọ̀n gba 1000 ọwá dáyàn 20 loan that is 20,000 láì tí ìjà ewé láì tí ìlọ́ra òkété láì tí ìlọ́ra ìjàpá sóyé láì tí ìlọ́ra orí ọká ọpa 600,000 ṣé lèyìn wà sọ fún ẹ̀kọ́ ẹmọ́ wà mọ́ torí kó bá lánà tọ́lọ́mù àfi tọ́lọ́mù bá nílò ń jọ́gbẹ̀dọ̀ rẹ̀ kíyàmù àyẹ̀wò ni ó wà líìdì síbi wípé ẹni tí wọ́n yẹ nǹkan wò tó náà jókòó gan ẹ̀rú ti máa bá torí gbogbo ẹ̀wọ́n kọ́mọ́sẹ́ yóò máa mí ní mímí tó ga yóò máa mí kanlẹ̀ yóò máa mí lòkè wọ́n tó wọ́n mọ̀ pé ah, bàbá kí lẹ rí kí lẹ rí ah, bó ti ṣe jẹ́ yìí kódà ọlọ́run ní o tètè wá o ọlọ́run ní ọlọ́run ní o ìtí wọ́n wà á là kalẹ̀ tó yé bóyá ọdún 1000 ní ó parí ẹ̀ àbí 150 tó yé káwọ́ tún wá àtàtì yẹn mọ́ owó àyẹ̀wò gan wá ní àfáà ńlá so ni mo sí ní gùn kìíní kan báyìí ní í ṣe mansion ló kọ́ eléyìí ní ó líìdì sẹ́bọ eléyìí gan ní líìdì sẹ́bọ jù gbogbo ẹni tó bá sì lọ bí àyẹ̀wò yẹn gbogbo àwọn táwọn wí táwọn èèyàn táwọn táwọn àwọn èèyàn máa lọ bá fáwọn fẹ́ yẹ nǹkan wò kódà àwọn ẹlòmíì tún ọtún ṣe aláìlóye wọn ní àfáà làwọn lọ bá fikún fikún pé àfẹ́sù lọ́lọ́bá wọ́n sọ pé àfà lọ́lọ́bá àfẹ́sù tó ní tó ń tó wọ́n sọ pé àfà lọ́lọ́bá ni pé ó gbé koran lọ́wọ́ tí bí sojú ẹlẹ́ olómìnir ṣe kí kọ́kọ́rọ́ wọnú koran tó so lókùn pa olómìnir sọ pé ẹ má tẹ̀lé wọ́ wá ẹ mọ́mi wá ẹlòmíì fi èpẹ̀ ṣeré bàbá náà bàbá náà ilé èpẹ̀ máa gbọ́ máa gbọ́ báyìí ó tó yín gbàtẹ́ ti fi èpẹ̀ ṣeré lọ́mọdún méjì mẹ́ta ó ti tó gẹ́ díẹ̀ sàwọn ní Kwara State níjò ní 60 70 years 80 tẹ wáyé tó ń tan ẹ̀pẹ̀ wọ̀lá ìtàlá ẹ̀túnmọ́bí láìláyé láìláyé láwà kó tí ó sì sílànà oríire kankan mẹ́ láyé àtàlùkíyàmà ànábì sallallahu alaihi wasallam ọlẹ́ni tó lọ bá àyàn tó lọ bá rú ẹni bẹ́ẹ̀ ọlá ní gba sọ̀látù àrùbáyánà yẹ ọmọ lọ́dọ̀ sọ̀látù 40 days tẹ́lómi ò sì lè má lọ yẹ̀wò ó pẹ́ tán ọ̀sẹ̀ mẹ́ta 40 days àkọ́kọ́ tí wọ́n ní gba sọ̀látù ẹ̀ kò ì pé ó tún ti lọ wọ́n tó kan forty days míì mọ́ ìjọ títí ń ṣe sọ̀rọ̀ àti òun nígbè lókè ṣé ìwọ́n lè dé ọjọ́ àlùkìyàmọ̀ kó díwájú ọlọ́njọ́ àlùkìyàmọ̀ kí ọmọ ti sọ̀rọ̀ àtúlẹ̀ rẹ̀ kó lóun ó jèrè bá a bá jọ tá a tún sà tá a dálẹ̀ tá a tún sà eighty percent of Muslims nínú ilẹ̀ Yorùbá yìí náà tó fọ́ọ̀lù sínú nǹkan tá à ń sọ àwọn ìpèpè yìí on fact ó ṣàkíyèsí ó sọ̀rọ̀ yẹn ó ṣe pàtàkì ká mọ́ mẹ́nubà ní gbogbo ìgbà ní gbogbo ìgbà sóye láti fi ojú rí ọlọ́run tó bá jẹ́ wípé à ń pe àkíyèsí sí tí ò ní já wọná tí ò ní já kàn ọlọ́run láyé àti aib kò sí aburú kan alaman aroda tẹ̀m̀bí látẹ̀ṣìwì ẹni tó fẹ́ tanijí tí èsì pé ó fẹ́ kó bá ní àbó fẹ́ gbàjẹ́ lọ́wọ́ ẹni kò sábùkù kan tó tẹ̀m̀bíhù ó yàtọ̀ sí tẹ̀ṣìbí àwọn ànábì ọlọ́run alẹ́ ìsọ̀látọ̀ sàlám wọ́n bẹ̀rẹ̀ náà yà alukuran ọlọ́run máa ń sọ fún wọn pé ẹ sọ fún wọn pé ń ta ní ẹ má ṣe mọ́ kèsì pa àfẹ́ padà lọ́bẹ̀ o kèsì pa àfẹ́ gbà lọ́wọ́ yín àwọn àlómi tá yẹ o ká sọ pé ńgbà tá fẹ́ darí kọ́sọ́mà kó mbì kan ọ̀dọ̀ wa mú màá wá mo sọ fún wa níbẹ̀rẹ̀ nínú Ramadan yìí ipe gbogbo tí jẹ́ dáwà pátápátá kásà àti pé èèyàn sí lọ́run ni a ní bùkátà sẹ́nìkan tá a fẹ́ mú sìn torí pé sísin lọ́run bá ti tó àlẹ́ òbòdó yàtọ̀ àkọ́ ìlà ó ti tó fún sẹ̀mí ọmọ èèyàn tó jẹ́ múmi ní òdodo ju pé kó tún máa wá sí èèyàn lọ ní ìparí sẹ́ẹ̀mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní tí ó bí ẹbọ ń làwọn òkú táwọn èèyàn sí mọ́ sórí tẹ́ ẹ máa wo àwọn sàárè tán bẹ̀wò lónìí bó mọ́ gbé wọn sí kí sórí tẹ́ àwọn kan àwọn tí wọ́n sun òkú jẹ gan tí wọ́n sàn ju tàwọn tó gbé òkú sí abẹ́lé lọ tí wọ́n kọ́lé lórí aburú ni wọ́n ṣe o láwọn tó sun òkú jẹ àbí tí wọ́n sun tí wọ́n fátẹ́gùn ẹ̀ sódò tí wọ́n darú ẹ̀ sódò àwọn tí wọ́n gbòkú sílé táwọn èèyàn wá ń bá ní gbogbo àsìkò ní gbogbo ògbà gbogbo oṣooṣù gbogbo ọdọọdún pé ẹ lọ bí sàárè bàbá ẹ lọ tàwáàfù ẹ lọ ṣe báyìí ẹ lọ tọrọ ẹ lọ forí kanlẹ̀ wọ́n ṣe àgbákò wọ́n tún sin wọ́n sí mọ́sálásí èyí tí wọ́n sin sẹ́yìn kùlé wọ́n sin sí mọ́sálásí òmíì tí wọ́n sin síbẹ̀ wọ́n fún ní sitting room gbogbo ọ̀rọ̀ gẹ̀gísẹ̀ gàkìlẹ̀ síbẹ̀ èrò ń pọ̀ ń bẹ̀ ju gbà tí bàbá gan bẹ láyé lọ so gbogbo eléyìí ọgbọ́yàn nínú ẹ̀sìn Islam ọgbọ́yàn kò nínú Islam àwọn nǹkan tí ń líìdì síbẹ̀ ní ra mẹ́nu bàyẹ tí wọ́n bá ti yẹ nǹkan wò wọ́n ní ìtẹ́ẹ̀sẹ̀ ni gbogbo àwọn olóǹkà kódà tó fi déré àdúrà tí ìbá ti pá ànábì sallallahu alaihi wasallam ló fún wa olóǹkà tí wọ́n sọ pé ẹ lọ sí nǹkan báyìí mọ́kànlá ẹ lọ sí 21 ẹ lọ sí 41 torí ká lè bá jèrè ayé àti ní alùkìámà ọlọ́run bá kó mọ́sà sí gbígbọ́ àti sísọ ní okùnfà orí orí ayé alùkìámà fẹ́ nìkọ̀ọ̀kan wa adáwà sallallahu ta'ala ala nabiyina muhammadin wa ala alihi wa ashabihi wa sallam